ẹ káàbọ̀ sí ìkànnì yorùbá broadcasting network ybn lórí ẹ̀rọ ayélujára àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa la mú wá fún yín lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún twenty twenty four ọláyẹmí adéwùmí ni oníròyìn síwájú ẹgbẹ́ àwọn kókó ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá yányán lórílẹ̀‐èdè nàìjíríà ig ẹgbẹ́tókun ó máa bẹ̀rẹ̀ àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta sí ìpínlẹ̀ ògùn gómìnà abiodun ó ṣe ìbúra f'olórí àwọn òṣìṣẹ́ tuntun fún ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti ní kí Ganduje alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) kó lọ rèé rọ́kúnlé ní wọ́ọ̀dù rẹ̀ lórí àwọn ajìjàǹgbara ti Yorùbá Àjọ Ààbò Ìlú ní Ààbò-Ara-Ẹni Nigerian Security and Civil Defence Corps (NSCDC) wọ́n ti wà ní tojútìyẹ́ báyìí nípínlẹ̀ Ondo wọ́n ti sọ ọkùnrin kan sí ẹ̀wọ̀n ọdún mẹ́tàdínníọgbọ̀n twenty seven years bó ti jí mílíọ̀nù méjì àti mẹ́ta owó náírà two point three million naira nípínlẹ̀ èkìtì ní ìpínlẹ̀ kogi alákòóso kan fún àwọn tí wọ́n kọlù ní mílíọ̀nù méjì àti mẹ́ta two point three million naira fún ìrànwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn ìlàjọ wa láṣàlẹ̀ tòní tá a bá ti lọ padà dé á ni máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣe wo bẹ́ẹ̀ tí ń tẹ́tí sí wa. ìjọba ìpínlẹ̀ èkó pẹ̀lú àkúnlọ́wọ́ àwọn àjọ wọléwọlé ìpínlẹ̀ èkó Lagos State Environmental Sanitation Corps ti rọ́wọ́ tó àwọn mẹ́rìndínlọ́gọ́rin seventy six tí wọ́n kọtí ikún sí ìṣàmúlò afárá ẹlẹ́sẹ̀ dípò èyí níṣe ni wọ́n ń sọdá ojú òpópónà márosẹ̀ ọwọ́ bà wọ́n ní àwọn agbègbè ọjọ́ta ládìpọ̀ àti oṣòdì alámòjútó fún ètò àyíká àti omi Tòkunbọ̀ Wahab ló sọ èyí di mímọ̀ lójú òpó ayélujára X ó sọ síwájú níbẹ̀ wípé wọ́n ti gbé wọn lọ sí ilé ẹjọ́ fún ìjìyà tí ó tọ́ àti tó yẹ lábẹ́ òfin gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedatiwa ló ti bẹ̀rẹ̀ ìpolongo ìdìbò abẹ́lé lọ sí àwọn ìjọba ìbílẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ náà láti lè rí ìbò láti ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nínú ìbò abẹ́lé eléyìí tí ó ń bọ̀ lọ́nà ó bẹ̀rẹ̀ ìpolongo náà lẹ́yìn tí akọ̀wé ẹgbẹ́ APC kéde wípé Ayédatiwa lè kópa nínú ìdìbò gómìnà eléyìí tí ó ń bọ̀ ní ìpínlẹ̀ Ondo nígbà tí gómìnà náà lọ ṣe àbẹ̀wò sí àwọn ọmọ ẹgbẹ́ tí ó wà ní àwọn ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀hún bíi Ìfẹ́dore, Ondo West, Ondo East, Ilé-Olújì òkè igbó. Ó sọ fún wọn níbẹ̀ pé kí wọ́n tú yáyá jáde kí wọ́n sì mú káàdì ìpé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ eléyìí tí yóò fún wọn ní àǹfààní láti dìbò pé kí wọ́n wá fi di ìbò fún òun lọ́pọ̀ yanturu fọ́ọ̀rọ̀ kan ló ti gba orí ayélujára kan níbi tí àwọn agbófinró ti lọ ṣe ìkọlù sí ibi ìkẹ́rùsí àwọn àjàǹgbara orílẹ̀-èdè yorùbá ìyẹn yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èdè àmọ́ra bíi aṣọ ọmọ ológun ohun ìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kó pamọ́ síbẹ̀ dèjì adéṣọ̀gán tí ó fi fọ́nrán ọ̀hún léde lójú òpó ayélujára x ló ti bu ẹnu àtẹ́ lu bí àwọn àjàǹgbara náà ṣe ń kó àwọn ohun ìjà olóró pamọ́ tí ó sì sọ wípé ó léwu fún ilẹ̀ yorùbá àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ bẹ́ẹ̀ ló sì gba ìjọba orílẹ̀-èdè nàìjíríà lámọ̀ràn wípé kí wọ́n fi ìyà tí ó tọ́ jẹ ẹni tí ó ní ilé ìkẹ́rù pàwọn náà lábẹ́ òfin kí wọ́n sì má fi àyè gba àwọn ajìjàǹgbara yorùbá nation náà láti gbé orí sókè ọ̀làǹrẹ̀wájú ọ̀làtúnjì ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá broadcasting network ybn ẹ káàbọ̀ padà sí kàn ní yorùbá broadcasting network ybn lórí ẹ̀rọ ayélujára wa yẹmú kalẹ̀ tówó tọmọ ta ikú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ bá ti máa fún ilẹ̀kùnrẹ́rẹ́ àwọn òròyìn yẹn láṣálẹ̀ tòní. alákòóso fún ọ̀rọ̀ ìrìn prince shuaibu audu ó ti fún àwọn tí wọ́n kọlù ní ìpínlẹ̀ kogi ní mílíọ̀nù mẹ́ta àbọ̀ three point five million gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde eléyìí tí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún arábìnrin lizzie okoji bó ṣe fi síta lánàá nílùú àbújá ó ní ó fún wọn ní owó náà nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí wọn ní àmàlà ìyẹn níjọba ìbílẹ̀ àmàlà nípínlẹ̀ kogi ó ní ó ṣe ìbánikẹ́dùn bẹ́ẹ̀ ló sọ pé lágbára ọlọ́run wọn ò ní rírú ẹ̀ mọ́ bí wọ́n ti kọlu àwọn èèyàn náà àwọn adúnkòkò mọ́ni ni wọ́n ti kọlu wọn ní ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí lágbègbè abẹ́júkọ́lọ̀ àti àkójẹjù ìyẹn ní àmàlà bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn wọ̀nyí tí wọ́n tó bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sínú ilé àkọ́kù kan eléyìí tí wọ́n ní kó sì faraṣoko síná wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ṣe lọ́ṣẹ́ nígbà tí wọ́n gba ẹ̀mí ẹni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àwọn èèyàn ọ̀hún alákòóso yìí ló ti wá ṣe ìrànwọ́ owó tó jẹ́ mílíọ̀nù méjì àbọ̀ láti àpò tiẹ̀ fún wọn kí wọ́n fi ṣe ìrànwọ́ fún wọn lásìkò eléyìí tí wọ́n ní ìdojúkọ yìí bẹ́ẹ̀ òun ló ní òun ó tẹ̀síwájú níwọ̀nba bí ọlọ́run bá ti ṣe ìgbàláàyè fóun lórí àwọn èèyàn náà lára àwọn afurasí ajìjàǹgbara ìdásílẹ̀ yorùbá nation tọ́wọ́ bà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n sọ wípé wọ́n wà lágọ̀ọ́ ọlọ́pàá àwọn wọ̀nyí ni wọ́n ya wọ ilé ìgbìmọ̀ asòfin àti ọ́fíìsì tí wọ́n sì sọ wípé àwọn ò kábàámọ̀ lórí ìgbésẹ̀ eléyìí táwọn gbé wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n gbé náà ó jẹ́ eléyìí tó bójúmu jùlọ ó kàn jẹ́ àwọn òfin ẹsẹ̀ òfin tọ̀ ọ́ nígbà tí àwọn fẹ́ gbé ìgbésẹ̀ yìí ni ọ̀rọ̀ yìí ni wọ́n ṣàlàyé fáwọn oníròyìn lónìí lólùṣẹ́ ilé ọlọ́pàá tó wà ní ẹlẹ́yẹlé nílùú ìbàdàn ọ̀kan lára wọn alábí ògúndèjì ẹni ọdún márùndínní ọgọ́ta fifty five tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ tí olùkọ́ni àgbà tó jẹ́ ti àwọn àkàndá ìyẹn Federal College of Education Special tó wà nílùú Ọ̀yọ́ ó ní òun ò mikàn rárá nítorí ètò yìí òun ló jẹ́ wípé ó tọ́ láti ṣe láti lè sọ bí ó ti rí lọ́kàn òun bẹ́ẹ̀ òun sì wà lábẹ́ òfin ti orílẹ̀-èdè Nàìjíríà àti ti àgbáyé ó ní Yorùbá ni mí mo sì lẹ́tọ̀ọ́ láti dá dúró nítorí ọ̀pọ̀lọpọ̀ èdè ló wà lábẹ́ orílẹ̀ Nàìjíríà tí gbogbo wọn parapọ̀ di ẹyọ kan láti máa jẹ́ nàìjíríà nítorí náà gẹ́gẹ́ bí ọmọ yorùbá àǹfààní wà láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òpó amúnáwá wa ló tún ti ṣubú lulẹ̀ báyìí eléyìí sì ti fi ọ̀pọ̀lọpọ̀ ilé àtiṣẹ́ sínú òkùnkùn birimùbirimù fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ìyẹn lánàá eléyìí ni ìgbà kejì tí ó ṣẹlẹ̀ láàrin oṣù kan ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ láì tí ju oṣù kan tí àjọ eléyìí tó ń ṣètò iná nigeria electricity regulatory commission nec tí wọ́n kéde àfikún owó ná òpó yìí ló ti lulẹ̀ tẹ́lẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n twenty eight oṣù kẹta ọdún twenty twenty four yẹn twenty eight of march kó tó di pé ó tún wá lulẹ̀ lánàá ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún twenty twenty four tá a wà yìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nigerian labour congress nlc àti trade union congress tuc wọ́n ti ní kí ìjọba àpapọ̀ ó kéde àfikún owó òṣìṣẹ́ tó kéré jùlọ nígbà tí ó bá fi di àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ ìyẹn ọjọ́ kìíní oṣù karùn-ún may 1 gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ igbákejì fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tuc Tommy Aittim bó ṣe ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó ṣe fáwọn oníròyìn ó ní lára ìfojúsùn àwọn òṣìṣẹ́ láti fi sààmì ayẹyẹ ọjọ́ wọn ó ní wípé kí aláṣẹ ó kéde àfikún ó ní ọ̀pọ̀lọpọ̀ ìrètí ni ó wà lọ́kàn àwọn bí ìjọba tí ó wà lóde bí wọ́n ti wà níbẹ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ sì ti ní iṣẹ́ àti òṣì lábẹ́ ìṣèjọba yìí ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ àti òṣì ó wà àwọn ní ìrètí àfikún eléyìí tí ó lè wọlẹ̀ àwọn òṣìṣẹ́ ni wọ́n ti ń bèrè ẹ̀kúnwó wípé kí owó òṣìṣẹ́ tó kéré jùlọ kó jẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta ó lé six hundred and fifteen thousand naira bẹ́ẹ̀ ni ẹnìkan lára àwọn àgbààgbà òṣìṣẹ́ tó bá wọn oníròyìn sọ̀rọ̀ tí kò dárúkọ ara rẹ̀ ó ní ó sì ṣeé ṣe kí àfikún wà nínú owó òṣìṣẹ́ tó kéré jù nítorí lásìkò yìí wọ́n tún ti fi kún owó iná. alábòjútó fún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ èkìtì dr adébíyìnpé adéríye òun ló ti ṣàlàyé pé ìjọba ìpínlẹ̀ èkìtì ó ti ná tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé mẹ́rìndínlọ́gọ́ta mílíọ̀nù five hundred and forty-six million naira fún ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama ìyẹn WAEC àti SSCE ìyẹn ní ìpínlẹ̀ èkìtì ọ̀rọ̀ yìí òun ló wà nínú àtẹ̀jáde tó fáwọn oníròyìn lónìí ní adó èkìtì ó ní eléyìí tí wọ́n ṣe yìí ni wọ́n ṣètò rẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó tó ẹgbẹ̀rún mẹ́rìndínlógún ó lé igba àti pẹ́sẹ́pẹ́sẹ́ sixteen thousand two hundred and sixty nine ó ní láti ṣe ìdánwò náà ní iléèwé wọn ìjọba ó ti san gbogbo owó tí àwọn ọmọ náà máa san bẹ́ẹ̀ ni ó fi orúkọ wọn sílẹ̀ ní àǹfààní láti lè kọ ìdánwò àṣekágbá ọ̀hún ó ní iléèwé ìjọba kò láǹfààní láti gba owó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ kankan nítorí gbogbo ẹ̀ ní ìjọba ti dáhùn sí bẹ́ẹ̀ ló rọ àwọn òbí àti alágbàtọ́ kí wọ́n má la orí mọ́ nígbà tí wọ́n bá ní kí wọ́n mú owó ìdánwò wá yálà látọwọ́ akẹ́kọ̀ọ́ tàbí lọ́wọ́ àwọn tó jẹ́ olùdarí tàbí olùkọ́ ilé ẹ̀kọ́ ìjọba nítorí gbogbo gbèsè náà ni wọ́n ti san pátá láìkù ẹyọ ìyá mi lẹ́kọ̀ọ́ tó ti di bàbá mi lẹ́kọ̀ọ́ lásìkò yìí ìyẹn àǹtí idris okunẹyẹ tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky òun ni wọ́n ní kò ṣe iṣẹ́ abẹ kankan rárá o bí ó ti ń gbafẹ́ lọ́gbà àtúnṣe láàrin àwọn ọkùnrin akẹgbẹ́ rẹ̀ ìyẹn ní Ìkòyí ọ̀kan lára àwọn ọ̀gá tó wà ní ọgbà àtúnṣe ó ní àwọn ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa kó tó di wípé wọ́n gbà sínú ọgbà àtúnṣe àbájáde sì fi hàn wípé nǹkan ọmọkùnrin rẹ̀ ó sì wà ní sẹpẹ́ bó ti yẹ kó wà Bobrisky òun ni adájọ́ wọn ẹ̀wọ̀n oṣù mẹ́fà fún lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kan pé ó tẹ ojú owó orílẹ̀-èdè nàìjíríà mọ́lẹ̀ tó sì bíi pé ṣọ́kùnrin ni ó tàbí obìnrin tó dáhùn pé ọkùnrin lòun ó ní lẹ́yìn tí wọ́n ti ṣe ìwádìí tí ilé-ẹjọ́ sì ti ní kó lọ gbafẹ́ oṣù mẹ́fà lọ́gbà àtúnṣe tí wọ́n mú débẹ̀ ó ní nígbà táwọn parí àyẹ̀wò àwọn lọ́ọ́ fi sí yàrá pẹ̀lú àwọn tí wọ́n jọ máa jùmọ̀ gbafẹ́ títí di sáà tí wọ́n fún yóò fi tẹnu bẹ̀pọ̀ bẹ́ẹ̀ ni òun fi àsìkò yìí sọ wípé ìyá mi lẹ́kọ̀ọ́ tó ti di bàbá mi lẹ́kọ̀ọ́ ìyẹn Idris Okuneye Bobrisky òun ló ń tẹ̀lé gbogbo òfin eléyìí tí wọ́n là ní àlàkalẹ̀ nínú ọgbà àtúnṣe eléyìí tó wà ní Ìkòyí nípínlẹ̀ Èkó kọ́bùrù kan tó jẹ́ ológun orí ilẹ̀ ni wọ́n ti gbá mú bí ó ti gún ọlọ́kadà lágbègbè ìkòròdú ìpínlẹ̀ èkó lórí àríyànjiyàn tó wáyé láàrin àwọn méjèèjì ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní aago méjì òru ní ìta májà ìkòròdú ní ilé ijó kan ó ṣojú mi kòrò ní ológun yìí ló jẹ́ ti one fifty nine battalion ti yobe ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ó kọlù ọlọ́kadà pẹ̀lú ọ̀bẹ tó fi gún lókè ikùn àwọn ọlọ́pàá ni wọ́n ké sí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sì yára débẹ̀ bí wọ́n ti dóòlà ọlọ́kadà náà nígbà tí wọ́n gbé e lọ sí ilé ìwòsàn agbẹnusọ fúnléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ó ní ọwọ́ ti ba ológun ọ̀hún ó sì ti ń wò pàkòpàkò lágọ̀ọ́ ọlọ́pàá bí ìwádìí bó ti ń tẹ̀ síwájú. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ti rọ́wọ́ tó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ní wọ́n ń da omi àlàáfíà ìpínlẹ̀ náà láàmú wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n tó mẹ́rìndínláàádọ́ta forty six ní ìlú ìlọrin àwọn wọ̀nyí ni wọ́n ní wọ́n wà ní agbègbè ilé fíìmù bọ́lálá adábàtà àti èrúndà tí wọ́n sì sọ wípé ọwọ́ ba gbogbo wọn ní ọjọ́ sátidé ọjọ́ kẹtàlá oṣù kẹrin àti ọjọ́ sunday ọjọ́ kẹrìnlá wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n ti ṣe ìkọlù sí ara wọn tẹ́lẹ̀ tí ọ̀kan nínú wọn sì ti gbẹ́mìí mì ṣùgbọ́n ọwọ́ ti bà àwọn mẹ́rìndínláàádọ́ta forty six ẹnìkan tí wọ́n ní ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ó ní wọ́n sọ wípé àwọn tó kù wọ́n ṣá ara wọn yànnàyànnà látàrí ìṣẹ̀lẹ̀ yìí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Tóhún Èjìrè Adéyẹmí tó sọ̀rọ̀ lórúkọ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá Victor Ọláìyá ó ní kò béwu dé o nítorí pé àwọn afurasí mẹ́rìndínláàádọ́ta forty six lọ́wọ́ ti bà tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ kù nínú yọ̀yọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ọ̀gbẹ́ni Lukman Adéjọjú láti abúlé kájọlà nítòsí àpòmù nípínlẹ̀ Ọ̀ṣun níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbámú o pẹ̀lú ẹ̀sùn ìgbẹ́ẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ tí wọ́n ń pè ní Aminat ẹni ọgọ́rùn-ún ọdún hundred years nítorí àríyànjiyàn owó epo pupa tí wọ́n bá wọn tà òun ni wọ́n sọ wípé ọkùnrin ọ̀hún ṣe gba ẹ̀mí lẹ́nu ìyá tóbi ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ burúkú èṣù gbomi mu ní nǹkan bíi aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé nígbà tí afurasí àti olóògbé ń lọ sóko afurasí ń ló ṣàdédé kọlu ìyá rẹ̀ lórí àríyànjiyàn owó epo pupa tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó bá wọn ta epo náà ará abúlé kan tán pè ní Razak ó ní Lukman àtìyá rẹ̀ wọ́n gba alágbàṣe tó ń bá wọn ta epo náà nínú kẹ́ẹ̀gì owó epo òun sì ni alágbàṣe ọ̀hún ló fẹ́ẹ́ san fún wọn tí màmá àgbà sì sọ wípé kí wọ́n san owó náà fóun ṣùgbọ́n tínú bí Lukman tó jẹ́ wípé ńṣe ni ìbínú rẹ̀ kò mọ̀ pé olówó òun lẹ́sẹ̀ ńlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ wípé ó fún ìyá náà lọ́rùn látàrí àríyànjiyàn tí àwọn ará abúlé sì ké sí àjọ ààbò ìlú ní ààbò ara ẹni Nigerian Security and Civil Defence Corps nscdc ní kété tí wọ́n débẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ nscdc ìpínlẹ̀ ọ̀hún ṣe sọ̀rọ̀ ìyẹn kẹ́hìndé adélèké ó ní àwọn fa ọkùnrin lukman náà lé àwọn agbófinró lọ́wọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun sp yẹmísí ọ̀pálọ́lá òun náà ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ó ní ẹjọ́ yìí ni wọ́n ti gbé lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú òṣogbo bí ìwádìí ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹni mọ́kàndínlógún nineteen ló jàláìsí nínú ìjàm̀bá ọkọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọkọ̀ méjì lọ́nà ọ̀yọ́ sí ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú pópó federal road safety corps FRSC wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ọkọ̀ toyota hiace pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ NTT 52ZY òun ló jẹ́ wípé ó ń lọ sí ìpínlẹ̀ Sokoto láti Ìbàdàn tó wá lọ́ọ́ kọlu Toyota Corolla saloon car ìṣẹ̀lẹ̀ yìí ló ló ṣẹlẹ̀ ní aago mẹ́jọ ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtùkùtù látàrí gbígba ọ̀nà kan ṣoṣo nítorí ọ̀nà tí kò sí agbẹnusọ àjọ tó rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú pópó ìyẹn ACM Jonas Agu ó ṣe àlàyé náà fáwọn oníròyìn ó ní ìkọlù yìí jẹ́ kí iná là lójijì láàrin àwọn ọkọ̀ méjèèjì náà nítorí wọ́n wà lórí eré ó ní àwọn yìí ńlá rí ọkùnrin tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n sì jẹ́ ogún twenty tí mọ́kàndínlógún nínú wọn ti gbẹ́mìí lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wọ́n gbé ẹnìkan tó kù lọ sí ilé ìwòsàn ọ̀pábodè tí wọ́n sì gbé òkú àwọn olóògbé lọ sí ibi ìgbókùsí níléèwòsàn ti ìjọba ó wáá rọ àwọn awakọ̀ wípé kí wọ́n máa wà lójúfò ní gbogbo ìgbà kí wọ́n sì yéé sáré àsápajúdé nítorí eléyìí ó léwu púpọ̀ kò ní jù báyìí lọ lórí àgbéyẹ̀wò ìròyìn wa fáṣálẹ̀ tòní níkànnì yorùbá broadcasting network ybn ṣùgbọ́n ká tó dágbére ẹ jẹ́ ká wo fọ́nrán eléyìí. ọmọ nílẹ̀ yorùbá iyp káàkiri gbogbo àgbáyé orúkọ tèmi ni Mobolaji, ọláwálé akínọlá ọmọkọrẹ mo kí yín wípé ẹ kú oríire gbogbo ẹ̀yin ọmọ nílẹ̀ yorùbá iyp torí pé ìjọba orílẹ̀-èdè olómìnira yorùbá DRY ti fi ẹsẹ̀ múlẹ̀ ó sì ti wọlé ó sì ti dé ẹ bẹ̀rẹ̀ sí ní máa yọ̀ nítorí pé òní tó jẹ́ ọjọ́ ẹtì oṣù kẹrin ọjọ́ kejìlá ẹgbẹ̀rún ọdún méjì àti ẹ̀kẹrìnlélógún ni ó wọlé dé gbogbo ẹnikẹ́ni wa ní láti mọ̀ wípé ilẹ̀ àwọn baba ńlá wa ilẹ̀ wa ni a sì ti ṣetán láti gbohun ìní wa láti òní yìí títí ayé máa fi parẹ́ ní báyìí tí ìjọba adélé ti wọlé dé láti sin àwọn ọmọ nílẹ̀ yorùbá iyp ti orílẹ̀-èdè olómìnira yorùbá dry àǹfààní máa wà lóríṣiríṣi tí a máa ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ àsìkò wa ti tó. fọ́nrán tẹ́ ẹ̀ ń wò yìí ó ní ti ọ̀gbẹ́ni mobọ́lájí ọ̀làwálé akínọ́lá tó ní òun náà jẹ́ àjìjàǹgbara ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá bó ti ń sọ wípé òun náà ti dá orílẹ̀-èdè tòun sílẹ̀ tó jẹ́ ti ilẹ̀ yorùbá tó pè ní democratic republic of yorùbá land dry léyìí tó kéde rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹrin ní báyìí àti ẹ̀wà ọmọ eléyìí tá a fẹ́ gbà bóyá ti onítìrí àbí ti akínọlá àfikọ́lọ́run kó ṣàánú fún wa lórílẹ̀‐èdè yìí kó ṣàánú fún àwọn ọmọ yorùbá kó má jẹ́ ká sọ ogún ìbí wa nù bá mi àṣẹ a máa pàdé nígbà míì níkànnì Yorùbá Broadcasting Network láṣẹ lẹ́dùà ṣùgbọ́n títí di ìgbà tá a máa pàdé rántí pé àríṣe láríkà o àríkà bàbá rè gún ohun tó bá ṣe lónìí tán ní o tó bá dọ̀là ṣe rere ká lè ròyìn yẹn nígbà tó bá ti dìtàn Ọláyẹmí Adéwùmí Òwúrúbùtù lórúkọ tèmi ó ráyọ̀ lásùn nǹkan kan láàjì ó dàárọ̀. Yorùbá Broadcasting Network fún ìgbèdéde àṣà Yorùbá.